بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إذا الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 وخير الأدي أدي محمد صلى الله عليه وآله وصحبه وسلم وشر الأمور مدفاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àti ọpẹ́ fún ọba adẹ́dà ìdí ọpẹ́ wa pọ̀ pẹ̀tẹ́ ó pàtàkì jù táàmà fi ń dúpẹ́ fún náà ní wípé ètò lọ́lá jù nínú ọ̀kẹ́ rẹ̀ òun ló fi ta wá lọ́rẹ kí ni ìgbàgbọ́ pé ọkàn ṣoṣo ni àti pé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa alihi ìrànfẹ́ rẹ̀ ni látara bẹ́ẹ̀ àti tó kójọpọ̀ ìyọnu wàhálà tayé àti ó ti fẹ́tù torí wípé ọ̀rọ̀ òjíṣẹ́ lásìlá àrùn yehud òun pẹ̀lú ìyàwó Aisha wọ́n jọ ń ṣe fàǹfà yehud lórí wọn mọ̀ dodo wọn tẹ̀lé ni lọ́lọ́wọ́n ọba ń fi ń bínú sí wọn àwọn yehud wọn mọ̀ dodo wọn tẹ̀lé ni ló fi jẹ́ pé táàfà bá ń ṣe tí ò tọ́ wọ́n ní ṣe bí yehud aláìmọ̀kan tó ń bá misbehave sẹ́mọ̀ yìí pé arékò ló nínú àbàtà ni àbí arí ìdí nínú sálángá kí ni aláìmọ̀kan àbá ti tẹ́lẹ̀ but tá a bá wá rí iná nínú kànga sẹ́mọ̀ pé ìrìn ó yá yẹn lẹ́nu pé kí ló wá débẹ̀ yẹ̀wò ìdúmọ̀ òdodo wọn tẹ̀lé ni ṣùgbọ́n tára ìmọ̀ kan bá ń ṣe wọ́n ràn wọ́n wọ́n ó ṣe bí kiri ó kí ló fà wọ́n ń gbìyànjú ṣùgbọ́n wọn ò sí lójú ọ̀nà wọn ò sí lójú ọ̀nà ló fi jẹ́ pé nínú kẹ ọba adẹ́dà tí máa ń ṣe fẹ́ dáa jù láyé oníkọ́jẹ́ mùsùlùmí torí wípé tí èèyàn bá ti ṣe mùsùlùmí ìnáyẹláwa ilẹ̀ èdè rọ̀jò ó ti pòfó ó ti ròfó kọ́kàn kú kó gúnlẹ̀ sẹ́yìn tí ó fò ní. gbogbo ògbà mùsùlùmí máa jẹ́ ọgbọ́dọ̀ máa jẹ́ kélé ìwọ rinlẹ̀ lọ́kàn òun ló fi jẹ́ pé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ sí i tó ń dà láàmú ntí kọ́kọ́kọ́kọ́ máa rò lọ́kàn kó fi sọ́kàn rẹ̀ ni pé mùsùlùmí lè dè tó bá máa tọ́ba rántí ẹni tó ń ṣe yóò máa ń tọ́ yẹ kó wọ́n ṣe ẹni tí ò bá rántí ẹni tí ń ṣe kí ni ọ̀sẹ̀lẹ̀ sí yóò kò tí ì tarí yóò sì nà ní ṣùgbọ́n tó bá mọ́rí ah, bí mo ṣe jẹ́ ni ọ́ máa ń tọ́ yẹ kó ṣe àti tí ò yẹ kó ṣe yìí tó ah, ń gbé a máa gbẹ̀yàn kó gbé ásìdì mu pé ásìdì ah, ló tutù bí omi àmọ̀ yóò gbẹ́dẹ̀ ń gbẹ ní yé ń gbé sẹ́rí séèyàn máa ṣe bẹ́ẹ̀ ah, kò sì le tó bá wọn ló fi jẹ́ pé ẹ̀ka fún alákejì rẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àfúnná àwọn sàdé. nínú ìlànà wa dẹ̀ ní wípé tí a bá ti jáde papọ̀ ààyàn ẹnìkan tí ó jẹ́ olórí tó jẹ́ wípé ẹjá ṣe báyìí ẹjá ṣe báyìí ẹjá ṣe báyìí òjíṣẹ́ náà fara fún màmí ẹni tó bá dàgbà jù nínú pàápàá jùlọ tó bá ní ìmọ̀ Kùránì jù nínú yín péré kó lè ká nìkan ó mọ̀ tẹ́lẹ̀ ìbá wa ìtumọ̀ rẹ̀ ní àlàyé ní nǹkan òun ló mọ̀ jù nínú yín tí wọ́n bá rí bákan náà èyí tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀mà tó ti jinlẹ̀ nínú rẹ̀ ṣáájú nínú yín tí wọ́n bá rí bákan náà èwo ni ó jẹ́ pé ó ṣe bí ẹ mú kéjù nínú yín yóò sá ní nǹkan kan tó fi jẹ́ pé àwò máa la sọ pé hmm, ọ̀tọ̀ sí kó ṣáájú fún wa ọ̀kan nínú àwọn sàbí lọ́wọ́ á ṣáájú nígbà tí wọ́n bá ṣe tán kí ló ṣe ó ní kí wọ́n máa dáná wọ́n bá dẹ̀ dáná lóòótọ́ tọ́lá ní ọ̀rọ̀ àmà tó sọ tọ́fẹ́ ìpínlẹ̀ sí kí lọ́sọ̀ ó ní kí a máa kó lọ́kọ̀ọ̀kan kí a máa kó sínú ná lọ́kọ̀ọ̀kan àwọn yòókù ti fẹ́ máa kó sínú ná lóòótọ́ ọ̀kan ní wọ́n á rárá o àmì kó nu ná èmi ò ní kó sí ìdẹ̀ níjẹ́ kó sí kí lọ́pàá ó ní iná táàrí ṣùgbọ́n tá gbàgbọ́ pé òjíṣẹ́ náà àtọ́là ló sọ fún wa sọ́dọ̀kùn mọ̀sídọ́kùn ní ni kò ní í purọ́ ntọ́ba rí náà bó ṣe rí náà ló ṣe sọ ààrí náà bọ̀ tá a gbà gbọ́ òun la gbà fún Muhammad wa sallam àwa èyí tá a wá rí lójú intelligence ẹni tó bá wà intelligent ló islam ló fi jẹ́ pé ṣáàtú àkọ́kọ́ téèyàn fi jẹ́ mùsùlùmí oníkíni aláàkùn orí rẹ̀ gbọ́dọ̀ kú orí rẹ̀ ó gbọ́dọ̀ pé ẹ̀sìn mùsùlùmí èsì ẹ̀sìn amukùnmẹ́kọ̀ọ́ tí wọ́n kàn máa dáyàn gára gára gára lọ abàdà kọ̀fọ́sùn bí wọ́n ṣe ń fà mọ́ra wọn lọ́nà tí náà fi kú bá wọn dá lójíṣẹ́ ọ̀dọ̀ jíṣẹ́ lágbà sílám wọ́n fún wọn rìpọ́ọ̀tù kí ló jíṣẹ́ lágbà sílám kọ́ ó ní tẹ́ ẹ bá kó sínú náà ní inú náà lè bá wà tí jọ gbéǹde àlìkíyàmù àyè tẹ̀ léèyàn lórí tí ọ̀tọ̀ tó lórí bá pàṣẹ tó bá jẹ́ pé tó takò tí ọba adẹ́dà láàlẹ́ ni àníkú kí ni tó takò tó bá adẹ́dà láàlẹ́ ní délé látùlùkú bí àìdíkùn ìlàtà lókà ẹ má fọwọ́ ara yín fa ìparun fúnra yín. níbi ìwà awọ́sàn kí ló jíṣẹ́ lọ́fà àtúnláǹtọ̀ ó ní a máa ń rí wòsàn lára hijama lára kámú oyin àti ara ká sọ ká ṣe kéyìn ká máa fi ná mọ́ nǹkan ọ̀rọ̀ lẹ́yìn kò tí fún wa ní òfin ó ní ṣùgbọ́n ọba adẹ́dẹ́ òfin ni ìwòsàn àwọn ọmọlẹ́yìn mi sínú kéyù. ó lè ó lè wà effective o ó lè wà effective ṣùgbọ́n kì í ṣe tí mùsùlùmí fi wá wòsàn nígbà tí wọ́n ti gbé ńgbà kan wọ́n ní ìtọ̀ téèyàn bá kọ́kọ́ jí mu téèyàn bá tọ̀ láàárọ̀ kùtùkùtù tó ń bá ń gbé e mu wọ́n ní o apa igba àrùn ni tọ́jẹ́ rí pé àrùn tí èèyàn tí ò lóògùn ọmọ ń so ògùn rẹ̀ débi tí wọ́n sọ pé o ní bí prime minister ló kan tí ara minister bí tó jẹ́ India wọ́n ní tí máa kọ́ jí mu láàárọ̀ nù ìtọ̀ rẹ̀ ní kọ́ máa jí mu láàárọ̀ àwọn kan wá ń dọ̀ gọ̀rọ̀gọ̀rọ̀ wọ́n rò pé yẹ à sọ pé ìwòsàn ò lè sí mbẹ̀ ṣùgbọ́n ìwòsàn ọmọlẹ́yìn màmá sallallahu alaihi wa sallam kò lè fún ìdí èèyàn torí pé kí ni ó ní gbogbo nǹkan tó bá ti jẹ́ ìdọ̀tí tàbí èèwọ̀ ọba adẹ́dà kò sí ìwòsàn àwọn ọmọlẹ́yìn mi sí torí ìwáwòsàn gan ẹ̀sìn ni káwáwòsàn gan ẹ̀sìn ni. ló sọ pé ẹwà ẹwà wòsàn ẹwà wòsàn ẹ̀yin ẹrú ọlọ́run ọba ẹwà wòsàn onítorí pé kò sí àrùn kan tí wà tí ò lóògùn ẹni tọ́mọ̀ lọ́mọ̀ ní ẹwà wòsàn. ni ọmọ ya mú ìbéèrè wa. òun gbọ́dọ̀ tẹ̀ láṣẹ ọkọ òun òun slim ṣùgbọ́n kò òun ní òun fẹ́ràn bí egbó lòun òun nídìí ẹni tó rí kùmùkùmù bó ṣe fẹ́ ni kò sí tó burú mẹ́ kí ni tó wá sọ jẹ́ sí àtọ̀ rẹ̀ ni ó dá mílíkì sí ni ó mix ma ni ó wà gbé fún ìyàwó rẹ̀ mu. ẹkú wà rí kí ni àlàáfà tí ó mú ṣá ẹ́ dr abdulkai ṣe mo lè kó ti anywhere ó ní kò mú ọ̀rẹ́ tí ó mú sọmọsí ṣákíru ojú ọ̀nà sí ni ṣára ẹ̀ níṣá wàhálà kan wá wà ń tà ní sùn kí ni wàhálà wọn tólúkálùkù bá ti ṣe ìfẹ́nu rẹ̀ tí a bá ní gbolo ti rere àní ẹ̀rí tó bá kàn ní kó mú akárí ìwọ tó ń sin nǹkan ló ń mú ẹ̀rí tó fi sin tó ṣe wá. subhanallah alhamdulillah ẹni tí wọ́n ń sọ fún kòkú làákàyè oníṣòwò àwọn tí wọ́n sanra tẹ́lẹ̀ tí wọ́n wá sanra yẹn sí àtọ̀ àti mílíkì ni wọ́n wá mú síbà jẹ́ pé mùsùlùmí kò gbọ́dọ̀ kúyè a muslim is not gullible gullible la tí wọ́n bá ń sọ̀rọ̀ bá a sọ àwọn ṣe léwu kó kéèmì títí tó wọ́n fẹ́ kí mùsùlùmí máa fọgbọ́n gbé kọ́ máa fọgbọ́n gbé òun ní ọ̀hún ìtọ́ba lójú yóò bí kíni yóò bí béèrè amú instance wà fún àlà ta ni ọ̀yẹ́ kéèyàn kojú níbi ọ̀rọ̀ tí máa ń ṣàlàyé ọ̀rọ̀ ta ni sallallahu alaihi wa alihi wasallam ó sọ fún lárúbáwọ́ òkú ó ní máa ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar wala hawla wala quwwata ó ti fẹ̀yìn dáwọn tí ń lọ ọlọ́wọ́ padà sẹ́yìn wọn wà ní ya Rasulullah subhanallah alhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim gbogbo márùn-ún tó kàkálẹ̀ tó bá dẹ́dà ní tèmi kọ́ńbẹ̀ kí ló ń sọ ọ́tá lè máa sàkó máa ìrí àdúà kankan bẹ̀ tí ń tẹ̀ ọkàn ló ti yi balẹ̀ emi mọ nta yìí pé èmi mò ń ṣàdúà tèmi ní tí mo fẹ́ gbà ń bẹ̀ tí mo fẹ́ gbà ń òjíṣẹ́ náà sọ láwọn sọ pé àìsọ̀bá ló fi jẹ́ pé ọ̀nà téèyàn gbà lẹ́kọ̀ọ́ láyé kò bíi ọ̀kan nínú àwọn sàbíṣẹ́ ìgbà sílámù èèyàn wá sí lórí ìrìn alhamdulillah hamdan kathiran tayyiban mubarakan fi òun bá òun fẹ́ gbà sílámù lọ́ba ní yarhamukallah àwọn èèyàn wá ń fojú nà lórí ìwọ́n ní èwo làbúrò fojú nà ó sin ni mo dẹ̀ kí àbówó ṣe wá rí báyìí wàhálà yìí ṣe bá pọ̀ báyìí gba wọn sálámà àwọn tán kí ló ṣiṣẹ́ lọ́sàn àṣọlànà òṣìṣẹ́ lọ́sàn tá ń sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní bí kílẹ̀ gbẹ̀hùn nìyí òun wá ń ra láti sọ pé èmi ni nígbà tó ń sọ bẹ́ẹ̀ kan ó ní kò bú mi kò jáde mọ́ mi kò sọ̀rọ̀ burúkú sí mi ẹ máa tó tún wá fi kú ó ní ẹ̀yìn rẹ ni tó mọ̀ yẹn ọkọ bí rẹ̀ rí ọlọ́sọ yìí pé tó rí ìrún wa yìí ọ̀rọ̀ ọmọ ẹ̀dá kankan ò wà pàmísíbù nínú rẹ̀ nígbà tó ṣàlàyé fóun tán ó lọ́wọ́ fóun ní courage. láti béèrè àwọn nǹkan ní ìtí ń dàmú láàmú lòun á fi sọ wípé dáhà súnmọ́lá òun ní obìnrin aláwọ̀ dúdú kan tí máa ń bọ́ òun mójútó ẹran òun oní máa ń bá òun dára wọ́n wá déńjọ́ kan ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ ti gbé kan jẹ kìí sáàsẹ̀bì rẹ̀ ṣùgbọ́n ìjẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbé ni ẹ̀wọ̀n bó ṣe bó ṣe ń túra rẹ̀ síta ó ní mo bá fọ́ létí ó ṣubú lulẹ̀ ó ní bó ṣe ṣe ẹ̀rí ọkàn wá ń ṣe mí pé áá etí ìṣẹ̀bí rẹ̀ mo ti ṣàkùsí ya Rasulullah mo wá ń fìlì wípé nígbà tó jẹ́ wípé nínú tọ́lọ́lá ò ní pé kéèyàn bá dẹ́sẹ̀ kéèyàn sọ ẹrú dọmọ ṣé dúdú ẹni tó jálọ́wọ́ dúdú ṣé téèyàn bá túlẹ̀ tó sọ́dọ̀ mọ́ ṣé yóò gbà ládàá ẹ̀yìn ò ní pé bí ìtaláwọ̀ funfun òjíṣẹ́ náà sọ́lámọ̀ sọ yí pé Islam kọ ẹlẹ́yàmẹ̀yà ọkọ̀ kìíní ọkọ̀ kìíní àwọn ọ̀rọ̀ táwa máa ń sọ ní ìzóyẹ pé ọ̀rọ̀ wọ́pọ̀ lọ rẹpẹtẹ àǹfààní tí ó wà nù rẹ̀ àti súnmọ́ lọ́wọ́ bá nù rẹ̀ kékeré ní ọ̀jẹ̀ kí ló jíṣẹ́ lára sọ́là sọ ó ní lọ́ọ́ pè wá lọ́ọ́ pè ẹrúbìnrin aláwọ̀ dúdú yẹn wá nígbà wọn pèdé kí ló jíṣẹ́ lára sọ́là sọ ó ní àìlọ́lọ́ níbo lọ́lọ́run wà náà arábìnrin yẹn gbójú òkè. Okay ẹgbà mi ni ọ̀nà wọ́n sókè ó ní ti sàmà òkè lọ́wà níbi tí ò ti sí nǹkan kan àfòun tọ́pọ̀lọ ò lè gbé òjíṣẹ́ lára àzáhùn tó wá tẹ̀síwájú pẹ̀lú béèrè ni ó ní wọ́n mọ̀ náà ta èmi tí ń léèrè ọ̀rọ̀ yìí náà ah, arábìnrin ẹni rọ́sùn mọ́ ìrántí ọba adẹ́dàá tó bá ka gbogbo kéwú tó bá lé ilé ìyẹnjú òòrè bí lọ́wọ́jú ọlọ́run bá ń jọ gbé ǹdẹ̀rẹ̀ kí a mọ̀. ó ti fẹ́ẹ̀lì ìdánwò tí wọ́n ní ká wá sí láyé ẹrú dúdú adáranjẹ ara oko òun ló sọ̀tẹ̀ áùtì àwọn pòfẹ́sọ̀ mi ò lè sọ̀tẹ̀ áùtì nẹ́sì torí pé kí ni jáhìl ni wọ́n wọ́n jáhìl man jahila haqiqata Allah aláìmọ̀kànlẹ̀ tí ó ma òkodoro ọba adẹ́dà ẹ̀ńtọ́ mà iléeṣẹ́ aláìmọ̀kàn ìbá wa láti bẹ́dẹ̀wò kí ló yíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà sọ ó ní ẹ̀ẹ́tẹ́kọ̀ọ́ fẹ̀yìn náà mu'mina eléyìí ò túlẹ̀ ó kọlifáì kò túlẹ̀ látọ̀ ọba fẹ́ sọ dọmọ o ilé qualify torí pé fa ìnáha múmínà olùgbàgbọ́ òdodo lélẹ́yìn ọgbà sàtífíkèsì níwájú ọba adẹ́dà ta ló ndị sàtífíkèsì yẹn sí Allah subhanahu wa ta'ala ṣójíṣẹ́ náà sàrásánà wọn bẹ tí ó fi pẹ̀lú ẹrú yìí kò síbẹ̀ ṣùgbọ́n torí ìgbàgbọ́ tó ní ló ń dà láàmú lọ́kàn pé òun ti ṣe tó ta ko ìgbàgbọ́ ló fi ṣe kíni ní fi ń túra rẹ̀ lẹ̀ àwọn tàbí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣà àwọn ọ̀rọ̀ àbáwọn yá Rasulullah a máa ń rò báyìí a ń rò báyìí tá a bá wà pẹ̀lú rẹ̀ yá Rasulullah gbogbo ń tọ́ bá ń sọ ìgbàgbọ́ wọn pé wámú wámú ṣùgbọ́n tá a bá ti kó níwájú rẹ̀ tá a bá ti di pé à ń rúpọ̀ mọ́yàwó à ń rúpọ̀ mọ́mọ à ń ṣẹlẹ̀ à ń ṣẹlẹ̀ yóò á máa yòrò yòrò yòrò yòrò débi pé bí ìgbà tí ò sí mbẹ̀. òdìjẹ́ ń lọ fàásùlà ni ẹ máa rí báwọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà wájú mi lẹ̀ ń ṣe ń fì lẹ́yìn mi ni ẹ máa gbọ́ táwọn màláìka ọmọ sálámà sí i. ìtẹ́ ní ìsìnkọ́mà bá kú. Tálọ́dà wò nínú àwọn sàbí òjíṣẹ́ lọ́sàn àtìlá. Imran bin Hussein. Ọmọ ń gbọ́, àwọn màláíkà máa ń sálámà. Nígbà tó fẹ́ yẹ gẹ̀rẹ̀ tí ò gbúrò mọ́, kí ló ṣe? Ó jẹ́ kí ara rẹ̀ torí bá lè sáàlà àlànàṣì yìí bà síra wọ́lá àlàkọ́ máa àfíra a lè máa wá wà wí olúkálùkù lọ́mọ oríra rẹ̀ dá kí ló mú àṣẹ náà wọ́n wá rí wípé òun ṣe kéyù òun ṣe characterization káfí iná mọ́ nǹkan tó jíṣẹ́ lọ́sàn ní ìwòsàn àwọn ọmọ lẹ́yìn òun ò sí ń òun ṣe láti ìgbà tóun ti ṣe ní nǹkan yẹn ti yòrò kí lélẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ máa chẹ́ẹ̀kì ara rẹ̀ ṣé kìíní ṣì wà bó ṣe wà tí ó bá rí bẹ́ẹ̀ kí ló fà ìgbìyànjú wo lòun ó ṣe tí ó fi gbé sókè sí torí pé kí ni ẹ̀mí ìmọ̀ ń mì ní kìí kan tí ó ti lọ sókè yóò wà lẹ́yìn tí ó ti lọ sókè yóò wà lẹ́yìn tí èèyàn máa fi ń tì sókè ìmọ̀ ìmọ̀ ìmọ̀wó ìmọ̀ tí máa ń sẹ̀yàn láǹfààní ìmọ̀wó ní máa ń sẹ̀yàn láǹfààní Allah sọ báyìí òjíṣẹ́ náà sálàm ṣàlàyé rẹ̀ báyìí àwọn sàábé rẹ̀ rọ̀bí ara ní wọ́n mú lò báyìí torí ìmọ̀ nìyẹn tí máa kọ́ di fúnyà àti wọná kọ́ bá adẹ́dàá ó yà náà rẹ̀ physics rẹ̀ lè máa yé kú mathematics rẹ̀ lè máa kú lálá gbogbo ilé ìmọ̀ ayé ni tí ọba ti jẹ́ kó mọ̀ kódoro pé ọba adẹ́dà wà ọ̀kan ṣoṣo ni ó lékè ọ̀la lólé ara ara ṣe rẹ̀ ọmọ tó ń rò ọgbọ́n tó ń sọ orí tó ń ṣe ọ̀hún wá ń gbìyànjú láti má rí bínú rẹ̀ ó ń gbìyànjú láti rí rẹ rẹ̀ ó tí rí kankan ọba àjẹ́ kọ̀rọ̀ tó ọba ti ní ilé ọwọ̀ náà ọba àbá wá láti ìran tó yẹ pẹ́rẹ jù tó ọba ní ilé certificate àjẹ́ rẹ̀ ti àwọn atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ẹni tó lọ́lá jùlọ nínú ẹ̀dá tó jẹ́ pé òun ló jẹ́ ká mọ tí ẹ bá ṣe ọlá òjíṣẹ́ náà fún àlọ́sọ́nà sáàmì eléyìí àdèmà iná ni المدرس سول الفريد أسد النجد شيخ محمد صالح بن عثيمين رحمه الله وتوازاه ẹ̀tọ́ rẹ̀ lórí wa èyí tó kéré jù bẹ̀ wọn náà ní wípé a ká máa ṣàṣàlátù fàlà ọmọ sọ́lẹ̀ wàsọ́lẹ̀ ala Muhammad wa ala ali Muhammad èyí tó kéré jù tàbí اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد tàbá of that a máa ń ṣe bí ẹni fẹ́ dún ní mọ̀yàn ní ṣíṣe kí ló fà èyí tó ń gan máa ń ṣe rè ní tó ń gan máa ń ṣe lásàlátù ìbùrọ̀yìmíyà ni ṣùgbọ́n ìbùrọ̀yìmíyà rẹ̀ tún yàtọ̀ torí gbà wọ́n bi léèrè pé a ti mọ ti sálámà àsàlátù ń kọ́ bó láti ṣe fún ọkọ wọn ní sọ̀látù Ibrahimiyya nínú àwọn oríṣiríṣi sọ̀látù Ibrahimiyya yẹn náà gẹ́gẹ́ bí المفصل المحدث المورخ عالم التقي أبو الفداء ابن كثير rahimullah rahmatan wasi'a bó ṣe mú wa torí ìgbà tí ọba rẹ̀ là ń sọ pé inna Allaha wa malaikatahu yusalluna 'ala an-nabi ya ayyuhalladhina amanu sallu 'alayhi wa sallimu taslima ó wá kó gbogbo àwọn oríṣiríṣi àdísì àwọn àsàlátù tó wà wà àti táwọn sàádé mi ṣe àti tó ń gán àti gbogbo lóríṣiríṣi lọ tó bá ti kàdáì ọmọ àríwọ̀n bẹ́ẹ̀ àti tó bá ka sífẹ́tù sọ́láàtì ìmáàmù Nasiruddin Al-Albani rahimahullah rahmatawasa orí gbogbo orí sí sí àwọn àtàlátù mẹ́ báyìí ṣùgbọ́n ètò nǹkan máa ń ṣe òlé tá a sọ yìí tàfi máa ń wò ká fi jọ mùsùlùmí gẹ́gẹ́ bá àfa àwa ti sọ fún wa n tí kọ́ máa ń rán gbogbo ògbà sí nǹkan yìí ń rí bẹ́ẹ̀ ṣá gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo ṣé gbàgbọ́ yẹn ṣì wà ń bẹ̀ ṣé ó dúró digbidigbi kí ló ti bá níbo ló ti fẹ́ ló ti fẹ́ gun níbo ni ò ti straight. nínú ìṣesí ètò kéré jù ń bẹ òun náà ní wípé ọkàn èèyàn kó máa ṣàkà kẹ́nu náà máa ṣe é.

tọba látẹ̀síwájú pẹ̀lú gbogbo yókù rẹ̀ alhamdulillah wàlá hawla wàlá quwwata illa billah subhanallah òjíṣẹ́ náà sáà láàrin èyí kéyì tó ọba kọ́kọ́ bẹ̀rẹ̀ kò sí wàhálà tó ọba dẹ̀ tó bẹ́ẹ̀ náà ó ní ó ti mú kí kò ní ìgbàgbọ́ ẹ̀dá kò ní dúró hátà yẹ̀sítàkìmá kọlùbùhù àfi tẹ́lẹ̀ rẹ̀ bá dúró déédéé lórí dáadáa lórí ìgbàgbọ́ ẹ̀mí ọ̀dẹ̀ lè dúró déédéé àfi táhán bá dúró déédéé pẹ̀lú díkẹ́ ìgbà tí wọn náà bá ti rí pé kí ní yòó bó ṣe yẹ kó rí máa máa ṣọ̀pọ̀lọpọ̀ ìsìnkfà ètò kéré jù mẹ́rin ni astaghfirullah astaghfirullah al-azima astaghfirullah allazi la ilaha illa huwa al-hayyul qayyum أبي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه تبولوني ما على ما أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبو لك أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت òjíṣẹ́ lọ́sà àtọ́là ní ẹni tó bá wí kó tó sùn tó bá jásẹ̀ ọjásẹ̀ sínú kẹ òfẹ́ sùn torí wípé kò sí tí ó lè mú kéèyàn yìí máa wà ló ògedègbé kọ́rọ̀ rẹ̀ yìí máa ìgbàgbọ́ rẹ̀ máa dúró déédéé bí ìdíkẹ́ ló fi jẹ́ pé kí ni máa gbà lọ́wọ́ èèyàn kí ló kó gbà lọ́wọ́ èèyàn oorun òjíṣẹ́ náà àṣọ́là tó kọ́ nígbà àṣẹ sùn tó jẹ́ wípé ó lè ṣe mọ́tò oróorun ti gbé ọlọ́gọ̀ tó sì mọ́ gba ládàá rẹ̀. fawattu amri ilayk wa wajjahtu wajhi ilayk fa innahu la malja wa mo ti fẹ́ ẹ̀kspírẹ́ǹsì àbúrò òkú ní ìsinyìí kí ni oníkásíká tó sùn ni mo dojúkọ o mo ti kọ ìsáyé mo ti fẹ́ máa lọ báyìí o kò sẹ́ni téèyàn sáàdì kò sẹ́ni téèyàn sáàdì fún ìbínú rẹ̀ àfiwọ́ mo dojúkọ mo gbé ọ̀rọ̀ mi lé lọ́wọ́. tọ́ ọba kọ wípé ń tí ń bá lọ nì gbà mí lẹ́rù tọ́ ọba jí mi sáyé jí mi sí dáadáa o bí ismika Allahumma àmóòtú wa ahya tọ́ ọba rẹ̀ tún jí sáyé náà ńkọ́ kí ló ní ká sọ alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi النشوف ونكاشف لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم onítọ̀ọ̀bá fi máa báyìí gbogbo àdúrà tó bá ṣe ọlọ́run ọgbà tọ́ọ̀bá ní kọ́lọ́run foríjì ọlọ́run foríjì hàn ṣùgbọ́n tó o bá dìde pá tó dìde tó lè ṣàlùwàlá tó kò tó ṣàlùwàlá kí ló ṣiṣẹ́ lábẹ́ àtúnlá mi kò ṣe kọ́kọ́ bu omi náà ó nítorí pé ibi tí àṣetánì máa ń fún sínú kó fi ní access lọ sínú ọpọlọ ó ní fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta torí ọmọbi tọwọ́ rẹ̀ sùn sí àìmọye ìgbà tó yẹ pé tọwọ́ bá sùn báwọn ọ̀tọ̀wọ̀ bàbẹ́ ni kò síbi tí ọwọ́ rẹ̀ ò ní ṣeré lọ́ńbẹ̀ oníkọ́kọ́ fọwọ́ nùnà tọ́ bá fọwọ́ nùnà wá tí omi tí wọ́n tún jáde lẹ́ẹ̀mẹ́ta ó ní gbogbo àwọn hasar àwọn rẹ̀rẹ̀rálẹ̀ satanic kìnnì yóò gbọ́n dànù ọ wà ní energy àti zeal láti ṣe dọ́lọ́hùn ò lè bá lè palẹ̀ nínú medical books lórí kàmbẹ́ kò sínú biology kò sínú kankan àfi ká lọ sí ọ̀dọ̀ ẹni tọ́ba dẹ́ẹ̀dà àfihàn máa bọ́ọ̀sì sí òǹtọ̀bá wa dìde tó múná fúláwà gbogbo ń tọ́ ọba sí ń bẹ ọlọ́run ọgbà láfàpọ̀ ló fi jẹ́ pé àwọn ẹni rẹ̀ tí wọ́n bá ti jí bá àdúrà tí wọ́n máa ń ṣe ọmọ ìwọ́n lọ́wọ́n bá tún ti jí lónìí òru yìí jẹ́ ilé dìde ṣe kìámù rẹ̀ ń bẹ̀ ìmọ̀nà wà ètì sábà wà gbà lẹ́sìn lọ́ọ̀lù má jẹ́ ìjẹ̀yà àtọ̀run gbà mí lẹ́rù bá ń darí ọ̀rọ̀ mi wọ́n ṣàdúrà báwọn tẹ́bà ṣetán àrò dìde pípépé ìgbìyànjú ìní ò ní jẹ́ kí èrò kíru ọmọ ṣẹlẹ̀ torí tó ọba ṣọ́ra around that ọba ti jí báyìí kò sí èrò burúkú èrò tí èrò kan tó ní ṣẹlẹ̀ sí ọba ti jí gbàrà ọba ti jí láàárọ̀ kùtùkùtù báyìí lóru pọ̀ ń rolé tó dẹ̀ ní control lé lórí bó ṣe máa rántí eléyìí lọ́ọ́ máa rántí tọ̀hún ní tí ìdẹ́ ṣe dáadáa ṣùgbọ́n tó bá ti dè mọ́lẹ̀ báyìí ó ti ní control lérí rẹ̀. bó o ṣe léwu kó tètè jí tó ọmọ wo ni pé àsìkò yìí ti kéré jù fún tó fẹ́ sí. ọ̀rọ̀ yìí ni fẹ́ mọ̀ sùn kọ́ máa chẹ́ẹ̀kì ara rẹ̀ sọ́ọ̀n lọ sókè sí ni àbọ̀ wálẹ̀ tọ́ọ̀n bá ń wálẹ̀ ìgbìyànjú wo ló ṣe láti fi tí ara rẹ̀ lọ sókè torí pé kí ni tó bá dé lójijì tó ní máa bọ̀ tí ò dẹ̀ sí lọ́wọ́ ẹ̀dá kankan máa bọ̀ kò sí lọ́wọ́ ẹ̀dá. <laughs> àwọn màláíkà sí àwọn ànábì ọlọ́run tẹ́lẹ̀ ni wọ́n hàpí àní ìfọ́ọ̀mù èèyàn àwọn agbẹ̀mí rẹ̀ o. bí màláíkà kú sí yọ sí ànábì Musa báyìí sallallahu ànábì náà wà lè pé mo wá agbẹ̀mí rẹ̀ ẹ̀mí mi kí ni o ṣe ọba amúkan lọ́ba ìjọ́ lójú. Malaika ikú bá disappear bó ṣe disappear lọ́kàn ẹ̀rí ọkàn tí ń jẹ́ màláìka kú lọ bọ́ba adẹ́dà wípé ẹrù rẹ̀ tó ọ̀rọ̀ mi dí ọ̀sẹ̀ ẹ̀kú o padà lọ wà ní kó fi ọwọ́ lé ibi ìdodo rẹ̀ gbogbo ohun tó bá bá ń bẹ̀ á fi ṣe àlékún ọjọ́ orí tí ó lò láyé màláìka kú wa padà wá ọ wá sọ bẹ́ẹ̀ fún musa sallallahu alaihi wa Kila kí ni anabi musa sọ ó nígbà mo bá lo ihun yẹn tá ń kọ kí ni wọ́n wà á ṣẹlẹ̀ tèmi ń jẹ́ pé rẹ̀ náà ìgbà tó ti ní máa bọ̀ ní kí ló tún kù mà jẹ́ lọ bá a èèyàn tá a lè mọ àyànfẹ́ èèyàn náà lèèyàn máa wà pẹ̀lú ló lọ. gbogbo wa bá ti jí láàárọ̀ báyìí wọ́láì ó ń wo olúkálùkù wa báyìí nígbà tí èèrà wà nínú tírè tí rìn ká mọ̀ pé eléyìí ti ń ṣe gànàgànàgànà yìí nìkan. ó dẹ́kù bàbá ìjẹ́ ní wàá mú o. àwọn dókítà ó ṣe gbogbo ìgbìyànjú wọ́n tẹ̀sẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ kò dẹ̀ sí ntòsí kò ṣe kíni ntòsí <laughs> wọ́n lẹ́yìn ọmọ àbọ̀ ní ntòsí.

gbàtẹ lọ kó wò bí ẹ ń ṣe ń gbé ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtolówó àtọlọ́lá àti gbogbo ẹ̀ gbogbo bí ẹ ń ṣe ń gbẹ́wò bí ẹ ń ṣe tì í bọ̀ bá ṣe ń da ẹ̀pẹ́ lé lórí bí ẹ ń ṣe gbogbo ẹ̀ ìgbà tó máa kó láyé gan bí ò ṣe ní kò sí tó lè ṣe sí mọ́. wà yí ọ wípé sí àtúbọ̀tán gbogbo ẹ̀ náà nì àfi kí ni àfi ká múra torí pé n ti ń bẹ lẹ́yìn ikú ó dùkú lọ kọ́kọ́ múra kí àwo múra kọ́mọ múra káwọn òbí ó múra àní gbà láàyè kí nǹkan kan ó yapa sí ìjọba dẹ́dà fún òjìṣẹ́ lọ́sàásùlà nínú ilé wa ọkọ pòlìsì ìyàwó rẹ̀ ìyàwó pòlíìsì ọkọ lórí dáadáa lópin ìgbà tó jẹ́ pé gbogbo ń tẹ̀ fi ń bára yín lò papọ̀ yìí ìpáyọ̀ ọlọ́run ọba ní ń dictate rẹ̀ ọlọ́run ọba ò ní jẹ́ kẹ́sì sí ó ó ti sọ mọ ni operating system yẹn ò lè ṣiṣẹ́ àyàfi tó o bá gbé bẹ́ẹ̀ instance wo òjò kù gìrìrì òjíṣẹ́ náà sàásánlẹ̀ nígbà tó jò kù tó jò sú tó ń kù ohun kan jáde lábẹ́ èsújò yẹn wípé má sọ omi yẹn kalẹ̀ síbẹ̀ yẹn o lè ó sọ sínú oko lágbájá ẹrú ọlọ́run báyìí ọwọ́n ń tẹ̀lé èsújò bí èsújò sí ń lọ ọ̀run sọ yìí mùsùlùmí ní gbà wọ́n béèrè lọ́wọ́ ọ̀kan nínú àwọn sọ́dọ̀ wọ́n ní kí ló lágbára jù olókè àpáta ṣùgbọ́n irin lágbára jù òkè àpáta lọ ló fi máa ń fọ́ òkè àpáta iná náà lágbára jù irin lọ ó fi jẹ́ pé iná náà máa ń fi kíni là máa fi ń yọ irin tàbí ká sì tẹ̀ ẹ́ omi náà lágbára jù náà lọ bó ṣe lè wò kó rí gíláàsì sí á sì pa. èsújò ọlágbára jò mí lọ ló fi máa ń kóró lókè láì bàbá tó ló sú omi ní bẹ̀lá nínú rẹ̀ kí lọ́gá lágbára jù sújò lọ atẹ́gùn ló fi jẹ́ pé èṣù yóò lè sọ kalẹ̀ síbi tó bá wù atẹ́gùn ó tún ti lọ bòmí báyìí yóò tún ti lọ yóò ṣe mọ tìkánu bí ibi tí ọba adé rà bá fẹ́ kọ́ sọ kalẹ̀ sí kí lọ lágbára yàtẹ́gùn lọ èèyàn ó la aṣínífàn àfi sí táyà àfi ṣe kọ̀m̀pẹ́sọ̀ àfi ṣe ac kò sí ní táà lò fún káà táà ti sí tán ṣùgbọ́n kankan lágbára jẹ̀dẹ́ ènìyàn náà lọ kí ni ọtí lọ́lọ́wọ́ bá ti ní ká má súnmọ́ bó ti lè kọjọ́ ọmọ lóàbí tó tó bá ti mú tí ó tó ní sísìn náà sí ó lè máa tọ̀ ara ń bẹ̀ ó lè máa yàgbẹ́ ara ó lè bọ́ sójú pàtó tóórùn bá dé ọ̀rọ̀ yàn kankan ibi tó ti bá ń bẹ̀rẹ̀ náà ni ẹni ń sọ̀rọ̀ gan ní ìsìlẹ̀ oòrùn bá ní gọ́lọ̀ bá ní kórun wá ibi táà ti ń sọ̀rọ̀ ìgbọ́n láti láìsí kú sẹ́yìn kò tó kò tó kí n láà fi sóògùn dààmú <laughs> òjíṣẹ́ lára sallam ní man ja'ala lahu muhamman wahida hamad mi'ad kaffahu Allahu sa'ira umumihi ẹni tó bá pa gbogbo ìdààmú tí ń dà láàmú pọ̀ ó lọ́kàn ìdààmú bó ní ti bọ́ nínú ọlọ́run ọba ń jọ gbogbo ìdààmú yòókù ọlọ́run ọba òkú àgùntàn ní tàtàjà fáájú ń bù fún عن المزاجع يدعون ربهم خوفا وطمعا ìkílódé dìde sàlùwàlá wọn yẹn náfìlà ó tún yẹn náfìlà ara ká méjì ní ìsìn yóò ti káàmù ara rẹ ó sùn lọ ní rárá ó sùn lọ tàbí tó ń lé síkìrì. أعوذ بكلمة الله تامة من غضبي وإقابي وشر عبادي ومن همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون وانت بعد نقول ونصر òjíṣẹ́ ńlá ní máa ń ṣe gbogbo èyí tó ń bá ti ń ṣe ó sùn lọ ni ọmọ akáyà ti kò sí. máa ṣèrántí ọba rẹ̀ rà tó ń bá ti ń ṣèrántí rẹ̀ gbogbo wàhálà yóò rí bíntín níwájú rẹ̀ o lè kọ́bọ̀ ṣùgbọ́n wọ́n lọ lọ́lá jù kò sí ọkà máa wọ́n wọ́n rẹ̀ kí ni big deal ó nírètí ìgbọ́kànlé ní ti dáadáa torí kí ni ọba adẹ́dà lọ gbọ́kànlé ọba tó tó gbogbo ẹ̀ sí i. yàtọ̀ fẹ́ kí mùsùlùmí dọ́ọ̀nù eléyìí ni òní jẹ́ kéèyàn ó sì fè tọ́ ẹ̀mí rẹ̀ bá ti dúró pẹ̀lú zikiri ní gbogbo ìgbà yóò máa ran ọ létí ta ni wọlá mùsùlùmí bóò ni kí n ṣe fè eré pàtàkì. òfin jẹ́ pé àwọn ahad tọ́gbẹ̀yìn oṣù mi láti inú ilé wa àwọn nǹkan tá a fi máa bó o láṣẹ máa fi ọ̀rọ̀ ọba adẹ́dà tó fi rújìṣẹ́ lọ́sọ̀lá á fi máa taná síbẹ̀ tí òkùnkùn òfin ní wà máa lọ́kàrán nínú ilé wa ọba adẹ́dà kó ṣe lé wa nílé ìgbàgbọ́ kó ṣe àwọn àwọn tá à ń jáde nínú rẹ̀ náà bàbá ìyá ọmọ alájọgbé ẹbí kó ṣe wá ní olùgbàgbọ́ òdodo lẹ́nu lọ́rọ̀ àti ṣèṣì táfà ń bá wa sọ agbọ́dọ̀ ṣègbìyànjú lórí rẹ̀ ń gbogbo wa iṣẹ́ abúlé fìlà sheikh abdulaziz bumba rahimahullah rahmatawasa ló ti téèyàn bá fẹ́ kí inú léèyàn kó tó tí ò ní sí wàhálà ń bẹ̀ kó má jẹ́ kí Quran kíkà ń bẹ̀ o. torí ilé tí wọn ti ka Quran ilé kíni ilé ahoro àwọn gbélé ahoro ṣayàtì wọn mọ̀ tó ọ bá fẹ́ jáde nínú ilé múnáfìlà ara ká méjì wá gbogbo aburú tí kọ́ọ́lù yẹn níta yọkọ̀ di fún ọ tó o bá ti ń wọnú ilé bọ̀ múnáfìlà ara ká méjì wá gbogbo aburú téèyàn gbé wọlé ọba di fún ọ. ọyàn aláìka tù. káwọn ọmọ á kó dún ní mọ́ wọn lára. kí ka kùránì wọn kí a instead tó jẹ́ tí ó fi jẹ́ pé n tí wọn ò rí wò lórí tẹlifíṣàn lórí sátáláìtì gẹ́nìsìn wọ́n wò lórí kíni lórí fóònù lóríṣiríṣi movies oríṣiríṣi gbogbo àtàwọn kéékèèké ọmọ tí ò tí ilé sọ̀rọ̀ tí wọ́n gbé fóònù lé lọ́wọ́ wọ́n dẹ̀ wọnú gálọ́rì ó kó gbogbo oríṣiríṣi jáde ẹ̀wọ̀n pátá ó ti dé lóríṣiríṣi oko wa wọ́n jẹ́ píkṣọ ya rẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ó tún gbẹ̀wọ́nú gáàrin ó tún sọ gbogbo eji oju 3 years lọ àbí ètò tí ìjú 4 or 5 years lọ wọ́n ní wọ́n ń pa fọ́ọ̀dù fóònù ó dẹ̀ rẹ̀ ní ìyá rẹ̀ ló ń kọ́kọ́ wò igbe irú ẹ̀rí wò lélẹ́ ní fífún wọ́n fẹ́ sọ fún ni wọn ṣe lé ìsún ẹ̀yìn ìhàn alọ́dún ó dẹ̀ gba fóònù ó dẹ̀ gba ìpáàsì password ó dẹ̀ ṣe bá ya pariwo wá wọ́n ni wọ́n fẹ́ rí mú ní ẹ̀sí òsì ni ti wọ̀ ló mọ́ládà ní ma iṣẹ́ ní o kí lèyàn lè ṣe sí mú ní ní tó lè ṣe sí náà ní pé kó wà rẹ̀ ṣàgálà rẹ̀ pẹ̀lú Quran ṣàgálà rẹ̀ pẹ̀lú Quran bọ́ ọba ṣàgálà rẹ̀ pẹ̀lú Quran ní tó fẹ́ kó ṣe ọba adẹ́dẹ̀ ọbọ̀ ṣọ́jú bẹ́ẹ̀ lọ ní tó ọba fẹ́ kó ṣe ọba adẹ́dẹ̀ fi rọ̀ lọ́rùn láti ṣe jù bẹ́ẹ̀ lọ torí pé kí ni àjọ ní yóò máa jọ gbogbo wọn dandan àwọn fáírọ̀sì ẹ ti bẹ nínú system yóò máa jọ dànù fún ọ rọ́ọ̀mù bàbá náà dájú ń sọ lẹ́nu òjíṣẹ́ rasúlá rasúlá mú khairukum man ta'allama al-Qur'an wa 'allama wọ́n máa kà wọ́n máa jẹ́ oyé wọn ń tẹ́ ẹ̀ka yìí túmọ̀ rẹ̀ yìí tó bá ti ń tí ọ̀dá òun ni ọkà wá ẹni ọkà wá kí wọ́n ṣàlàyé rẹ̀ ẹ ṣàlàyé ní táwọn afáwí lórí ìtumọ̀ kọ́ránì ẹ̀ ní oríṣiríṣi tó fi jẹ́ pé gbogbo ìṣesí inú ilé yín ó so sánmà pọ̀ mọ́lẹ̀ ní gbogbo ìgbà ìmísí ìmísí ọba adẹ́dà ó wọlé tọ́ọ̀bá ti ṣe lé kò sí ọ̀nà míì bẹ̀ wọ̀ ọ́ bá ti wọ̀ ẹ̀ ní gbọ́ra yín yé tẹ́ẹ̀ bá ti gbọ́ra yín yé ìfẹ́ ò ní símbẹ̀ tífẹ́ ọ̀bá ti símbẹ̀ ilé ó dàrú tílé bá ti dàrú ọ̀nà náà dàrú tọ́nà bá ti dàrú ayé ó dàrú tí gbogbo ara ti dàrú báyìí ah, àfàìmọ̀kọ́ ọ̀run mọ́ dàrú ọlọ́mọdé ọ̀run warú òfin jẹ́ pé a ṣe gbèsè lórí rẹ̀ kọba rẹ̀ dà kó fún àṣẹ a mọ̀ sínú àdúrà gbogbo àdúrà wa tá à ń bá ń ṣe ń tí kọ́ máa kọ́kọ́ mú láyà wa nínú àdúrà wa ní pé ìwọ ọlọ́run ọba àtọrọ lọ́wọ́ rẹ tó fi fi pọn wa lé nígbà tó ń bá wá ń san ẹni tó mú ìsìláàmù wá lẹ́fọn ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà má yọ̀ wá lẹ̀ má dàlú àláyà járe mú jábọ̀. nínú dùá òjíṣẹ́ náà sọ́nà sọ́nà alama ya waliya al-islam wa alihi thabbitni wa fi riwaya masikni ala al-islam hatta alqaqa wa ana alayhi wọ́n bá alágbọ́n ọ̀dọ̀ ẹ̀sìn islam àtàwọn tí wọ́n ń ṣe tẹ́sẹ̀ mẹ́rin lẹ́nu islam yìí o kí n wá pàdé rẹ pẹ̀lú rẹ̀ kí n rí mú jábọ̀ fún ọ ìgbà tó jíṣẹ́ náà sọ́lá bá ń ọ ń kọ́ wa ní pé ká má ṣàfira kò bá dẹ́dà kó fẹsẹ̀ wá rẹ̀ lórí òdodo àwọn issues tàbá ń fẹ́ àfẹ́rẹ́ ọmọ ayá kan ti kọ́kọ́ send the question ká tó máa bọ̀ ó ní ṣé obìnrin lè sọ fún ọkọ rẹ̀ wípé ní tèmi fẹ́ gbà lọ́wọ́ orí ò ní pé má fẹ́ àwọn mi lèmi o. ìdáhùn rẹ̀ pé ó wà lọ́nà tó pọ̀ kí ni tàkọ́kọ́ ní tó bá wà ní kápẹ́ èèyàn lèèyàn máa ń fi fún ọmọ làkejì fákìdù ṣẹ́yì ní lárúbáwá sọ láàyò tí kò sí ọkùnrin kan tó lè sọ pé ìyàwó kan lòun ọbẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀ ah! <laughs> ọmọ ẹ̀yà ìyàwó kan lónìí tí wọ́n máa fi ń ṣe ẹ̀yẹ wípé bọ́yọ́ tiẹ̀ ìyàwó kejì àlẹ́ ètò òun gbélé. assisted lòun fi ń ṣe ẹ̀tọ́ ẹbí ẹbéèrè lọ́wọ́ ṣe ẹ̀kọ́ kọ̀ọ̀kan ló máa ń sọ pé lóun kan báyìí lóun kan báyìí lóun fi ṣe kìíní sóò lóun fẹ́ fi ṣe. bírí bí àwàdà ó sì kejì ọ̀sẹ̀ kẹta ńgbà tó fẹ́ ni wàhálà dé iná tó fẹ́ túbọ̀ fẹ́ ṣẹ̀kẹ́ ni tí mò ń sọ pé ọ̀wọ́ náà ọ̀wọ́ ara ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ó ní ṣe fẹ́fẹ́ kí n ṣe ṣì mẹ́ni ó ní àwọn kìíní ó ní méjì ó ní mẹ́ta ó ní sí mo tún fẹ́ kóhun ó ṣe sì mẹ́ni mọ́nítọ̀. ṣé bẹ́ẹ̀ ká máa tọ́ balakun lọ́ba adẹ́dà sọ òun ti rí obìnrin kan òun bígbà tó òun róbìnrin rí ni òun dẹ̀ ti bá sọ̀rọ̀ lọ́ba adẹ́dà ṣe dandan ní kẹ́ gbọ́ tí mo bá fẹ́ ṣe àbúrò nígbà mo bá lọ kó àwọn èèyàn lọ tí wọ́n bá ti fún mi lọ́mọ máa mo bá ti jọ tí mo ti ṣe dòkóòlù mi màá dẹ̀ wá sọ pé mo ti ṣe àwọ ọ̀fẹ́ ṣe wò nímọ̀ bẹ́ẹ̀ ni wá. bẹ́ẹ̀ ni mo wá sọ fún àìsàn ẹ̀jẹ̀ á lọ sí wáàsí fún àwọn àjàmá o torí nínú ìbáadà kò ó fẹ́ mọ́ sí ètò nira fún obìnrin bíi tolórogúndé ọ̀fẹ́ mọ́sí kí ni lárúbáwá ń pè dọ́rọ̀ ìnira obìnrin tẹ́fẹ́ síyàwó lé kò sí ntọ́ jẹ́ àṣírí ìkọ̀kọ̀ tó náà máa pé yóò kó bá òun kó ń bá ti síta lórí ọkọ̀ tí ò lè pọ̀ síta àfi tí ìmánì tí ẹ̀ bá ti wá sí ìmánì ṣètánì ó tẹ bàtí lọ́rùn gbà yàn yọ pé yẹ opportunity àti tó bá tètè pera rẹ̀ padà kan àwọn ọmọ ya ó ní ṣe tó ń kórìíra jù láyé sọ pé ọkọ òun wà nínú yàrá pẹ̀lú obìnrin ní tó o bá ló kórìíra o ń kórìíra tó náà bá ṣe lẹ́tọ̀ nù sọmọ yìí pé tó bá kórìíra tó bá ṣe lẹ́tọ̀ ọlọ́run bá nù ìgbà yẹn torí ìmánì tó lọ́lọ́run bá ń tẹ̀ òun gbà. wọ́n wá ń béèrè àníyàn lọ ntí ò sí lọ́wọ́ rẹ̀ ọba adẹ́dá gbèsè rẹ̀ dé ọ wá ṣe ìyàwó kí ni position marriage yẹn. torí wípé òjíṣẹ́ náà fara sílẹ̀ sọ yí pé gbogbo àdéhùn téèyàn bá ṣe èèyàn gbọ́dọ̀ mú ṣe pàápàá jùlọ lórí ìgbéyàwó tó bá promise rẹ̀ ní nǹkan o gbọ́dọ̀ fulfill ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ti sọ síwájú eléyìí ò sí nínú kápá rẹ̀ tí ò bá ronú tí ò bá rò padà tó bá ní o ti ṣe ń tọ́ fẹ́ ṣe tú mi lẹ̀ ó ní right láti sọ pé tú mi lẹ̀ but tó bá fi ti ìmánì gbé tọlọ́hun ọba ni àfi ọlọ́hun ọba ni eléyìn ló búyì kún ojú ọlọ́hun ṣàlékún dáadáa fún ọ wá lè rí negotiate kí wọ́n wá replace rẹ̀ pẹ̀lú nǹkan míì tí ó fi ṣe sàdáàkì. olùgbàgbọ́ òdodo yálà lóbìnrin tàbí lọ́kùnrin torí tí náà bá ìfẹ́ bá ń tí ń jó bùlàbùlà kò sí tí kò lè di kí a máa fi ìpáyà ọlọ́run ọba ká máa fi ṣe òpó àtìmọ́lẹ̀ tá a máa fi gáìdì ara wa lórí rẹ̀ kò lè sí ìpáyà ọlọ́run ọba kankan tí ìsèǹtì lẹ́yìn tí ọba adẹ́dà fi rán òjíṣẹ́ lọ́sà àṣìlá nínú tírà rẹ̀ àti àlàyé òjíṣẹ́ lọ́sà àṣìlá bẹ́ẹ̀ ni àwọn ènìyàn tó tó wájú bá ṣe mú àlàyé tá a ṣe fún ọmọ ìyá rẹ̀ tí ọba adẹ́dà kó bá fún ní mánì tí ó fi gbé ọkọ láti wẹ̀ kọba adẹ́dà kó fi ṣe ìrànlọ́wọ́ fún ìyàwó rẹ̀ àti sí àkọ́kọ́ àti tètè ń bọ̀ tí òfin ní jẹ́ pé òun ni ó ti sábà bí àti destroy imani wọn torí ìtọ́kùnrin ń ṣe níbẹ̀ láìdá ló pọ̀ jù kọba adẹ́dà kọmọ́sí wa láìdá rẹ̀ kó sí alẹ́ ní àríkọ́sí dáadáa náà ẹwà bàkàdé jàmáà bá ń dàkọ́ Ìzákùnlọ́ ọ̀fẹ́sọ. Ẹgbà irú ẹni yẹn ṣé yóò ṣe ìtàn ọ̀pọ̀pọ̀ pẹ̀lú àdéhùn tó jẹ́ àgbà rẹ̀. Àwọn afá àdákẹ́ lórí rẹ̀. Tí wọ́n kàn sọ ní wípé kán lè negotiate. Tí ọba fi replace Sadaki. káwọn méjèèjì kí wọ́n ṣe ní ìtúbínúbí kí wọ́n jẹ́ payà ọlọ́run ọba kí wọ́n jẹ́ kó dìkítètì bí wọ́n ṣe ṣe láàrin pé ìyàwó náà wà máa tó ti ṣe tiẹ̀ èmi náà fún ọ ní ètí òní bọ́m̀bẹ̀ rárá ọ̀rọ̀ kìí ọ̀rọ̀ pé ká máa dédé ara ẹni rárá ká sì kò ní jẹ́ kí èèyàn ní àtúbọ̀tán dáadáa pẹ̀lú rẹ̀ kọba adẹ́dà jẹ́ kàtúbọ̀tán wá dáa ṣé lórí ẹ̀ irú àdéhùn báyẹn ṣó ti tó fún sàdáàkì nítorí kò ń ṣe kó fún ní nǹkankan tàbí ó kọ ní ìmọ̀ kankan tí mi fi mẹ́nu bà ní pé àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ Ah, àlàyé tí Imam Ahmad bin Hanbal sọ lórí rẹ̀ ó tó bá jẹ́ pé àdéhùn tó bá ọmọbìnrin yẹn ṣe nìyẹn ó gbọ́dọ̀ pé àdéhùn yẹn nígbà tó sọ yìí kó pé àdéhùn yẹn àjẹ́ pé ó tó ní ni so tí báyìí nìkan lọ́dọ̀ àwọn àfáà kan àwọn àfáà kan ní a ah, kò tó àti tí nǹkan kan tangible tó bá wà ń bẹ́ẹ̀. bọ̀tíṣọ́mà most cases ó lè má jẹ́ pé yẹn nìkan ni sàdáàkì gangan ó lè jẹ́ wọ́n fi nǹkan wọ́n fi wípé she promise fún mi àwọn sàdáàkì gan ó tún wà níbẹ̀ tí wọ́n ti tí wọ́n ti yanjú but wọ́n ṣe lè ṣe promise láàrin ara wọn ni aha but tá a bá wò dáadáa alimusulmi náà aláṣọrọ tí àwọn olùgbàgbọ́ òdodo àwọn mùsùlùmí wọ́n gbọ́dọ̀ dúró lórí májẹ̀mú wọn ọ̀dọ̀jíṣẹ́ náà atlantic club tí ìbá ti ṣe club tó jẹ́ pé ahàlẹ̀ harama ṣe ṣe ẹ eh, májẹ̀mú ni ẹgbẹ̀ wọ́n pẹ̀lú mi mọ́ bẹ́ẹ̀ láàbí tètè mú níbẹ̀ tọ́wọ́n pé tá a bá ti mú ní àti ìpìlẹ̀ yẹn ó ti da gbogbo ẹ̀rù torí tó ò ní kápá tí ò sí lọ́wọ́ rẹ̀ bóòlù ti lè fún yàn fákìlì ṣe ìláyé tẹ́ ara èèyàn lóòótọ́ wọ́n yọ wá sí kọ́ọ̀tù ìyàwó rẹ̀ gbé wá sí kọ́ọ̀tù wípé ẹ̀ẹ̀kan ní oṣù ní máa ń súnmọ́ òun ò dẹ̀ lè mú sùúrù wọ́n wá ní kó gbìyànjú at least kọ́tà máa jẹ́ ẹ̀ẹ̀mejì lóṣù ìyàwó lòun ò lè wọ́n sọ lẹ́ẹ̀mẹ́ta but the same person ń lọ ya kí nǹkan níbi yìí tí ọba ti rí àwọn rẹ̀ súnmọ́ lóòjọba yìí wàhálà débà. ẹ̀yin dọ́kítọ̀ yìí náà máa gbogbo oríṣiríṣi tẹ́ máa tẹ́ máa ń kó sínú lábẹ́. ọlọ́nkà ṣe mọ́ wá sọ́kà pẹ̀lú àwọn nǹkan kan dàbí kejì bákan. gbogbo àwọn stress ti ń dà láàmú tẹ́lẹ̀ àtàwọn oríṣiríṣi yẹn ọlọ́run bá mú kó ló di pé ọkàn ìyàwó lójijì. eléyìí ló ṣe wí tẹ́ ń bẹ̀ wípé at least ẹ̀ẹ̀mejì ló lóṣù tọ́wá di ẹ̀ńdọ́ pé jojúmọ́ jojúmọ́ jojúmọ́ ni àkírá ìyàwó rẹ̀ gan ló máa wáyàwó mi. wọ́n sọ̀rọ̀ gan wọ́n ní báwo lẹ́yìn ṣe máa ń sọ̀rọ̀ báyìí mo ní ó kéré mo ti dákẹ́ mo ní ọ̀sẹ̀ kẹta o tó bá dẹ̀ ti ṣẹ̀kẹta yóò ṣẹ̀kẹrin o wọ́n ní ah, ṣé kúkúrú àtẹ̀pà ni mo ló burú jù bẹ́ẹ̀ lọ. tó ń jẹ ni mo ló lè jó oúnjẹ lọ oúnjẹ tí ò bá sílé ṣé mo lè lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wípé ẹ̀bá wọn nǹkan bẹ̀ ṣé lè ṣe ṣe bẹ́ẹ̀ kò ṣe ṣe bẹ́ẹ̀ pọ̀jù ọmọ dàlámù ọ̀fẹ́ àwọn mẹ́rin o ọ̀fẹ́ àwọn so ni mo fi tètè mú láti pìlẹ̀ yín pé arsenal gan kò tẹ̀sí lọ́wọ́ rẹ̀ ní tí ò sí lọ́wọ́ èèyàn tí èèyàn lè fún yàn kò sí tóbìnrin bá tiẹ̀ dìmáàdì fún ọ sọ fún oúnjẹ tí orí ìtì ẹ wálé ni wípé bá kò sí lọ́wọ́ rẹ̀ tí mo bá promise ẹ nísìnyí tí nǹkan míì bá tún lọ ṣẹlẹ̀ ńkọ́ tí màá kàn fún aládùúrà yìí kọ́lọ̀ wọn ṣe àlékún ìmánu fún ọ ìmánu tó fi gbé e tó bá ṣẹlẹ̀ kọ́lọ̀ wọn sábà jogún rẹ̀ fún ọ ká tó ṣe é nígbà tá à ń bá ń ṣe àti tá a bá ṣe tán wọ́n lá àdúrà ní gbà tágbára máa gbà ní ọ̀rọ̀ pẹ̀lú àdúrà ní mùsùlùmí dẹ̀ ó ń ní ìbádà àdúrà wọ́n ní ìbádà sọ jáàfì sínú àdúrà òtúmọ́sí àdúrà rí pé tí ọkọ̀ lóbi sí rí èkejì sí má fún o rárá eléyìí dáadáa torí pé tó ọba bá bẹ́ẹ̀ yóò kó ó lè kó bá wọn náà nígbà tó ń ṣe rẹ̀ lórí ìwọ̀gan fún ara rẹ̀ tí ò bá ṣe é ṣe mọ́ tọmọ pé ó ti kó bá tún gbogbo tí ó fi ṣe sọ́nàwọ̀n bó fi ṣàpẹ́lẹ́ yín láyé ń bí àti gbangba ọjọ́ ọ̀gbìn dàríkàmù kọ́lọ́mù mọ́ta àbá jogún rẹ̀ fún kọ́lọ́mù mọ́ta nínú rẹ̀ gbogbo ẹ̀ gbogbo eléyìí ti kẹ́ kí ló ń ìyàwó mẹ́rin lọ́wọ́ lẹ́ẹ̀dẹ̀ ọmọ ìyá kan gbogbo wọn ló kó wá sí hajj tí a bá ní ìyàwó ni wọ́n lẹ́ẹ̀dẹ̀ rẹ̀ ó sọ pé kò pọ́sùlù àwọn ọmọ bí ìbá aṣọ pé wọ́n sọ fún wọn ní pé ìyá àti ẹ̀yìn wọ́n fẹ́ máa mọ̀ èkéyìí nínú àwọn ọmọ yóò wọnú ilé èkéyìí nínú àwọn ẹ̀yà fún ẹni tí tó bá fẹ́ ṣe ẹni nínú àwọn ẹ̀yà ó take responsibility pé ṣe bá ṣe bá ṣe bá ṣe bá ṣe múra wọn ni. alhamdulillah nínú wọn ẹni ìjẹ ìṣẹ́ mọ́túnmá aslan ọwà nù rẹ̀ ọwà nù wọn bá wọn nílò ní àtúwádọ́ ọdún fẹ́ mùsùlùmí lójúmọ̀ wípé kò lè jẹ́ níyàwó kan torí tó ń bá ń tara rẹ̀ tó bá fẹ́ mùsùlùmí tó bá ní ìwọ nìkan níyàwó lẹ́dẹ̀ rẹ̀ wọ́n ń tara rẹ̀ ìbẹ́ sì ni pé tí ó bá ṣẹlẹ̀ kọjá àwọn ọjọ́ jókòó táwọn mara àwọn dáadáa torí káwọn ló bá ṣàbòsí fún àwọn nínú wọn arí ìtọ́jẹ́ wípé ọkọ̀ ọmọ bó ṣe fẹ́ ṣe tó bá ní òun fẹ́ débì kan mo fẹ́ débì kan ẹ̀ tí ń lemọ́lemọ́ ó pè àwọ̀ ọ̀pọ̀kọ̀ rẹ̀ ní kí ló ń ṣẹlẹ̀ Christian ni wọ́n rí pìlẹ̀ lóòótọ́ ṣùgbọ́n pàtó òun ti fẹ́ ọmọ yìí pé yóò ṣẹlẹ̀ ń yọkàn sódódó fún mi ọlà akọ rẹ̀ máa lórí bẹ́ẹ̀ ṣe ń là máa lórí ó ní bẹ́ẹ̀ níbo ló wà ó tú sí lọ́wọ́ ó pè wá arábìnrin ó ní wá yájọ jókòó bá a ṣe fi tí ó fi panlé orí tí ń bá ń lọ sọ́dọ̀ rẹ̀ tí mi ìmọ̀ ibi tó lọ tọ́kà mi ò balẹ̀ màá wà nínú wàhálà yìí lọ tí wọn náà bá rò pé ń bọ̀ nílé tí ò tí délé ìwà wà nínú wàhálà yìí lọ kásẹ̀ gbé fọwọ́ bẹ̀ta but kólúkálukú kó ní àyè tiẹ̀ tàbí ká má jìnà síra wọn. wọ́n ló gbáyé ní oògùn tó bo ọkọ tẹ́lẹ̀ gbáyé ní oògùn yẹn tẹ́ lọ lẹ́gbàá pé pé ń tí wọ́n padà ṣe ni tó fi ní fọkànbalẹ̀. ètò pọ̀ jù ń bẹ̀ ní wípé èyàn ti wà nínú tẹ́ḿpìlẹ̀tì kan tó wà òkè kíni ọlọ́mpa mi tè wallahu la ya'muru bil fahsha ń tí ọ̀dà ọba adẹ́dẹ́ ò ní sọ ipé káṣí ó ti pàmìtì ẹ̀ náà bóò láti ṣe ni táàfì rí ọnú rẹ̀ pẹ̀lú rẹ̀ tí ò fi ní mú ìbínú rẹ̀ wá ní tó pàtàkì ọgọ́ọ̀rọ̀ èrò eléyìí ọkùnrin ní mí mọ̀ lágbára láti ṣe ìbáàmọ́ ni bàtọ́ bá wá délẹ̀ tán alágbára wà di ọ̀dẹ́kọ́ ojú olóòrùn ojú yóò wá di pé agídí lókùtà fẹ́ ká dìbò ní òdẹ̀lẹ̀wà lónìí ó ní bùkátà sí ṣubú tó pọ̀ alábòsí ẹ̀tún ti ń lọ ẹ̀sá àmà tí ìwà o ẹ̀mọ́ bínú ìran ọkùnrin náà ní sábà òṣìṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ọ sọ̀rọ̀ sí mi tí wọ́n bá sọ̀rọ̀ sí ọ ta ni wọ́n tún sọ sí ẹni tí ń bẹ láyé ni wọ́n sọ̀rọ̀ sí tí ọ̀bà tí láyé ń gọ́ tí wọ́n rọrọ̀ sọ sí ó mú sùúrù tó pọ̀ gan pé à kò sí bí mi ṣe ní ṣe ah, ìyàwó Aisha tàbí aláwọ̀ náà ọlá òjíṣẹ́ lásàrà tó náà lábà aláyà ọ̀kan nínú àwọn ìyá obìnrin sàárì àtọ́wà mẹ́rin á pẹ̀lú òjíṣẹ́ lásàrà tó náà òun kọ́ tó tọ́rọ bá ti fẹ́ kàngan náà lọ́tọ̀ náà bàbára rẹ̀ níwọ̀ tó bá fi di kó ń dín gbèrò àti ṣe àlékún gbogbo ń táàbì ṣàlékún kọ́lọ̀mọ́jùmọ́ wà kọ́lọ̀mọ́ṣíá ní ẹn tí ò ní lè ṣàlékún torí dáadáa ni tí yóò bá ṣe dáadáa ọlọ́run bọ̀ ní ṣe ní ẹ̀tọ́ ó mú sóòrò ó ṣe jẹ́jẹ́ ó páyà ọlọ́run ọba pẹ̀lú rẹ̀ ó bẹ lọ́nà pẹ̀lú gbogbo eléyìí inshallah al-karim ọba rẹ̀ rẹ̀ ó ṣe ní ọrọ̀ kọ́lọ̀mọ́ àti ọrọ̀ gbogbo wa tó ṣe ní rọrùn fáwọn àyà wa náà ká mọ̀ dá àdúrà yìí ti fúnra wa ìṣe ní rọrùn fún wọn ní pé tí ẹ máa ní wọn yóò ṣe kí ni pé sókè sí dáadáa tó bá ti jẹun sókè pẹ̀lú ìmánì kò sí tí kò lè mú wálẹ̀ kò sókè ìṣòro tí ìmánì ò lè mú wálẹ̀ fún yàn kó bá dẹ́dà jogun ọmọ yìí fún gbogbo náà. Àfúlàkùn wà kẹ́kọ̀ọ́. Number one, two, three four, five, six, seven. Okay. Ìkọ́nà àwọn sisters wọ́n bèèrè wípé oh, wọ́n lè complain sir pé àwọn àwọn kìí gbọ́ ohun tẹ́ ń sọ dáadáa wípé àti wípé ariwo ó pọ̀ lókè láàrin àwọn obìnrin náà. So ẹjọ́ yín yá wa ẹ bá wa ẹ bá wa rẹ̀ oyin lẹ̀ káwọn tí wọ́n wà lẹ́yìn àyíká yín kan lè gbọ́ ohun tí wọ́n ń sọ tàbí ní ìbẹ̀rẹ̀ wípé ẹni tó ṣàwàlá tábàlá rẹ̀ ń já bóyá ọ̀tẹ̀ tí ń kírun lọ ni àbóhun dáhùn kiri àbọ̀lá ìwá jálẹ̀ kiri ẹ̀kejì ẹ̀kẹta wọ́n ní báwọn lóṣè sí sí ó máa kírun lọ láì lábàlá ni àbáwọn lóṣè tó bá dé pé àrùn báyá bí sẹ́ńtì máa kírun rẹ̀ torí ó ti fi tẹ̀sán sùn bẹ́ẹ̀ ni tí ètò òdúró fúnni títọ́ nǹkan ní gbogbo wa so ẹni tó bá rí báwọn tó bá ti tọ́jú ara yóò lọ kí ẹ̀rọ náà. ẹ̀yìn o tí ẹ̀ sọ̀rọ̀ nípa bọ́dà tí ó ṣe àdé òní ti nìkan kejì. Náà, mo ní ṣe ẹ̀yígbà eh, tí ò ní kàpá lórí ohun tó sẹ̀rẹ̀ ṣe tó bá wá ṣe tó jẹ́ kó fẹ́yàwó mi tí yóò sẹ̀rẹ̀ ìtanràn lórí ẹ̀ làbí. wọ́n ti léèrè kò ní ṣètara but yóò di wọ́n di nǹkan ní ìfún tọ́mọbìnrin yẹn bá ní òun ò ṣe mọ́ kó tún rẹ̀ ó ní ráìtì rẹ̀ wọ́n gbà ní ẹ̀jù pé kó pààyà lọ́wọ́ bá torí kí ló mọ̀ tó wọ́n lọ́wọ́ bá wájú. Aha. Mm-hmm. Ìjákan aláwọ̀ká ẹ̀tọ̀. Lórí ọ̀rọ̀ negotiation after talak. Mo ń gbọ́ lẹ́kṣọ̀ yín láàárọ̀ ìgbà tí à ń bọ̀. Tẹ́tí sọ <laughs> nípa lórí ọ̀rọ̀ talak yẹn náà ni. After the top pronouncement pé márì yẹn tó wà ní sọ́ọ̀tì pé tán bá tún fi jẹ́ ìsìn bá fẹ́ ọ̀pọ̀ àtún rí negotiate. ó ti wà rí rìvọ́kẹ́bù àti tó bá fẹ́ lò ní ìlà. ìyẹn ni mo fẹ́ tà láti wọ́n tẹ́ sọ ní pé márì yẹn tó wà ní sọ́ọ̀tì àti tán bá tún rí negotiate ti gbọ́ nìyẹn. tó ń tẹ́lifí bá fẹ́ bẹ́ẹ̀ lélẹ́tẹ̀ẹ́tẹ̀ sọ obìnrin yẹn ó láti fọ́ ẹlòmíì orin yẹn wá kọ̀ náà tó tó pé. yéègbé kọ̀tẹ̀ ẹ̀fẹ́ lómi kò gbọ́dọ̀ jẹ́ arẹ́njí fífẹ́ wípé dákun bá ń fẹ́ kọ̀ọ̀kọ̀ kọ̀ wá túlẹ̀ kí n fi lè rí fẹ́ rárá lọ́mọ máa rí jù. ó ṣẹlẹ̀ láàárín òjíṣẹ́ mọ́tò àlọ́ sọ́nà kíkọ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níta. bí sàdé àyẹ́ ṣe wọ́n ń sọ̀rọ̀ fún jíṣẹ́ lọ́sọ̀lọ́sọ̀lọ́ ó ń túmọ̀ sí pé ó fẹ́ padà sọ́dọ̀ àárọ̀ ọkọ tuntun kò dẹ̀ tí wọlé tán òjíṣẹ́ ni rárá ó dìgbà tó bá tọ́ ẹ wò tó gbádùn ẹ tí wọ́n so valid nìkan o ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ wípé kò ní jẹ́ ara ń jí tọ̀lák láàrin wọn tí jẹ́ pé normal one kò tó di pé ó lè padà sí ọ̀dọ̀ kan àkọ́kọ́. ìyẹn dẹ́wà bẹ́ẹ̀ rí ẹ̀. Assalamu alaikum. Wa alaikum assalam. Ahsanallahu ilayk. Wa ilayk. Ah, mo fẹ́ béèrè ìbéèrè lórí last week. Ẹ sọ̀rọ̀ nípa bóyá bí àwọn ẹlẹgbẹ́ yẹn tán. Ṣé mo fẹ́ béèrè. Ẹ ti ń gbọ́ dáadáa fún clearness àbí táwọn tí wọ́n ń pariwo lókè ti mú sọ̀rọ̀. Ok. Nípa kí nǹkan kan ṣẹlẹ̀ bóyá táwa mùsùlùmí nígbà míì nínú olúwa yìí káwọn èèyàn ó protest. so wọ́n fẹ́ bèrè wípé protest tó jẹ́ wípé kìí ṣe láti fi against the government nígbà míì. bẹ́ẹ̀. àwọn protest kan bẹ tó jẹ́ wípé wọ́n á fẹ́ fi béèrè fún ẹ̀tọ́ wọn ní kìí ṣe kọ́ bóyá láti fi máa tako olórí wọ́n ń wí pé pátá jùlọ àwọn àfà àtakò wípé kí a mọ̀ protest rárá wípé wọ́n takò protest tí ó jẹ́ kòròjù mọ́tàlójù àwọn òṣìṣẹ́ wọ́n ní problem pẹ̀lú àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ àbí pẹ̀lú ìjọba lórí issue wọ́n kóra wọn jọ wọ́n kọ lẹ́tà wọ́n ní representative wọ́n wá mú lẹ́tà yìí wọ́n fi sọwọ́ síjọba protest náà ni but kì í ṣe tí ó ó fàyà pọnyẹn wá ìyẹn wọ́n sọ ní síbò wọ́n complain fún ìjọba lórí tí àwọn encounter ìyẹn ó possible. sà lórí ti ti àwa mùsùlùmí náà tí mákọ̀rẹ̀ kan wá lórí ọ̀rọ̀ kóso ní hijab kóso ní hijab bẹ́ẹ̀ni ni pé wọn gbọ́dọ̀ lò ní public school tó lẹ́jẹ̀ pé alẹ́ tọ́ káwa náà ó lo ìjà gẹ́gẹ́ bí ẹ̀sìn wá sí faramọ́ wọ́n lẹ́ti pé wọ́n lọ sí kọ́ọ̀tù lórí ẹ̀ so nǹkan kan wọ́n sábà máa ń tẹ̀lé hmm. dá wọn láre bẹ́ẹ̀ni ìdí tí wọ́n wá lọ gbọ́gbọ́n nìyẹn àwọn tí ó jẹ́ wípé wọ́n máa ń sábà ṣe protest yìí nínú àwa mùsùlùmí bẹ́ẹ̀ so àwọn náà máa ń sábà gbé ìgbésẹ̀ tó ní akin lórí àwọn issues tó bá ti concern gbogbo àwa mùsùlùmí bẹ́ẹ̀ àdẹ̀mọ́ sábà máa takò wọ́n lọ́pọ̀lọpọ̀ àwa tí ń ṣàtakò lọ́yẹ ká ṣe ká correct wọn ká gbà wọ́n yẹn jù ní ọ̀nà tá a bá gbé gbà tí òfin ní di wípé tí ò sí nínú ìlànà wa a wà á lò ó torí àti mú nǹkan àtọ̀nà tá a gbà tá a fi mú ara ẹ̀sìn ni tó ti yé báyìí sùn ó kì í iṣu ṣẹlẹ̀ wọ́n ní gbogbo àwọn ìmáàmù àlímàṣọ́ àwọn ìmáàmù tí wọ́n wà lálìmàṣọ́ wọ́n kọ lẹ́tà wọ́n délégéètì lágbájá sí ìjọba wípé kí wọ́n bá wọn fojú sùnùkùn wo ti ń lọ yìí wọ́n ń tẹ̀ ẹ̀tọ́ wa mọ́lẹ̀ ni o àlìmọ̀ṣọ́ ló dẹ̀ dìbò tó pọ̀ jù fún wọn o ṣókí yé báyìí nìkú protest ni àbí bẹ́ẹ̀ kọ́ protest ni wọ́n dẹ̀ ti ṣàlàyé gbogbo àwọn ìgbésẹ̀ láṣẹ wípé sísítẹ́ẹ̀mù tá a wà nù rẹ̀ hmm, nígbà míì tí ẹ bá ṣe pọ̀rọ̀ di jáìjá àwọn tí wọ́n wà lókè ò ní kàwọn bẹ́ẹ̀ tó ti yẹ́ báyìí kù torí wípé kọjọ́ jàǹbá tà fún jàǹbá rà kan ni hmm. nígbà wọn bá ní pé wọ́n ṣe protest kan àwọn kan wá ah, lágbájá náà wà nínú àwọn tí wọ́n ṣe protest ó jẹ́ kí ẹjọ́ wà ń jọba gan kó fẹ́ tún tì ni àwọn àfáà tí wọ́n ń dákẹ́ ní wòye sẹ́ǹsì gbogbo ẹnu tako àwọn tí wọ́n ń wò wípé èdè tí wọ́n gbọ́ ní ẹjá sọ èdè wọn sí wọn tí kákan máa sọ ní wípé kí wọ́n páyọ̀ ọlọ́run ọba pẹ̀lú tí wọ́n ń ṣe o torí èèyàn máa ń ṣe nǹkan gbà míì wọ́n lá ní ẹ̀dàdà bọ̀tọ̀ ọ̀nà tó gbà tí tí ò ní jẹ́ tó dáa wọ́n mọ̀ tí wá sí ẹ̀fún. Ah. No, issue time. Issue time ti ń fa for the past forty years. Láṣẹ. Àtúrà ètò ẹ̀sọ́ yìí. Ìjọba ológun ló ti ẹ̀wà mẹ́ngbà yìí. Àwọn ọmọ ìyá ní skul wọ́n ní kí ni ká ṣe ká demonstrate nínú wa sọ pé ẹwà alhamdulillah ní àfáà ń gbà yìí ó jẹ́ àfáà sọ́lájú kì í sọ́mọ nàìjíríà ó ní kò sí nínú ìṣesí wa àní ókè ẹ̀kọ́ àní tó jẹ́ ìṣesí wa ó ní àwọn obìnrin nígbà wọ́n fẹ́ raise the láyé òjíṣẹ́ lásàlásílà kí ni wọ́n ṣe wọ́n dẹligéètì ọ̀kan nínú wọn wọ́n lọ bójíṣẹ́ lásàlásílà wípé àwọn ọkùnrin ti kó dáadáa tán lọ ajì wọ́n ṣe kíní wọ́n ṣe kíní wọ́n ṣe kíní àwọn akàn ìjókòó sínú ilé yìí àbí bẹ́ẹ̀ kọ́ òjíṣẹ́ náà rárá rárá rárá nítorí náà ń ṣe jihad lòun náà eléyìí jihad náà eléyìí jihad wọ́n ṣá dẹligéètì ẹnìkan fine wọ́n ní kí ni ká ṣe wọ́n ní takọ̀lẹ́ta takọ̀lẹ́ta kí wọ́n ọ̀kan nínú àwọn aṣojú kí wọ́n lọ dìlíbà lẹ́tà yẹn fún local government chairman wípé kí local government chairman báwọn fi sọwọ́ sí gọ́vùnà but kí wọ́n mú àwọn eníwé ìròyìn tí wọ́n polongo ẹ̀ ète kan tí wọ́n kàn dáńgbà yẹn létà mo ṣẹ̀mọ̀ pé tèmi wọ́n ní nìjíríà ni ó ṣáájú òun ni ó lọ dì nígbà pépà yìí. ìdílé òun mọ̀ pé tèmi ọ̀dọ́ òjé ká mọ̀ pé tèmi ńgbà yẹn ìdí mọ̀ sọ yìí close to fifty forty something years. pé tí wọ́n bá ti rí ní bẹ́ẹ̀ wọ́n sọ ẹ́ nàìjíríà kí ni wọ́n wá láàrin ó dákẹ́ òfin ó lè jẹ́ gbàtàdé ọ̀dọ̀ local government chairman lóòtọ́ ọlọ́kọ́ mọ́ ní lẹ́jí mọ́ àtàrẹ lẹ́jí ó ṣe yọjú àìpé kí ló ṣẹlẹ̀ bí ti ẹ̀ wẹ́ẹ̀sẹ̀ ọba bẹ̀rẹ̀ síkà báyìí báyìí báyìí báyìí báyìí pẹ̀lẹ́ rí báyìí báyìí báyìí pẹ̀lẹ́ rí báyìí báyìí báyìí pẹ̀lẹ́ rí báyìí báyìí báyìí báyìí pẹ̀lẹ́ rí báyìí ó ní inshallah àwọn àwọn sọ fún àwọn dìlíbà rẹ̀ fún gọ́vùnà alhamdulillah wọ́n dẹ̀ fi ń gbèsè ah, wọ́n sì gbèsè so ọkọ̀ sí. lórí ọ̀rọ̀ tí wọ́n ń béèrè yẹn náà fọ́ kí irú nǹkan báyìí happen like for example sin the director of Muslim Rights Concern ben. Professor Isaac Akintola, uh, eh, Lakin Akintola ben so ó máa ń corporate statement on several issues tí ó kọjá mọ́ wípé wọ́n ọ̀fẹ́ activist ni activist ni kankan so tó bá kùn wípé in order to give fit to give support this kind of nítorí gọ́ọ̀mẹ̀ rí lísì bẹ́ẹ̀ tíro oníyẹ tó bá lead the demonstration bẹ́ẹ̀ tá gọ́ọ̀mẹ̀ rí ah akẹ́kùn tọ́lá so as a result of that they want to give that

ẹni ní good intention àwọn kan fà sí lábẹ́ yóò wà wà violent later kì í ṣe ẹnìkan tíjọba gan bá fẹ́ dètè burúkú mọ́ yín wọ́n lè rán àwọn èèyàn sáàrin yín ẹ pláànù rẹ̀ pé kó wà violent tẹ́lẹ̀ but wọ́n ṣe tí fi wà violent tí wọ́n fi rí yín mú gbogbo ìtì báyìí ló wà bẹ̀. so gbogbo ẹ̀ wá fójúpọ̀ báyìí kí mùsùlùmí láwọn àfáàfẹ́ sọ pé kí mùsùlùmí ó yẹra fún gbogbo situation báyìí. lórí ẹ̀ náà ní sàrọ̀ ìdùnkọ́ tó máa ń kàmì lára tí mo bá ń rí pé sálàfí sálàfí sálàfí sálàfí mi ò fẹ́ rí kéèsè kéèsè gbogbo ẹni tí ń kẹra rẹ̀ sálàfí lọ́jọ́ sálàfí mùsùlùmí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ sàlàfíà gan ọ̀gọ̀ọ̀rọ̀ náà kàn sá pamọ́ sí lábẹ́ ni láti láti gbé ìfẹ́nu wọn síta tó jẹ́ yí pé ààbọ̀ ẹ̀kọ́ àìníláàkáyè ìfẹ́nu àti àìmàlà rẹ̀ ní bá wọn jà mọ́sàlẹ̀ tàbátí láwọn olórí tí wọ́n jẹ́ abẹnugan láwùjọ mùsùlùmí máa ń lò wọ́n láti àti ìlú tí ń fẹ́ masalan sheik abdulaziz zumbaz rahimahullah rahmatawasa wọ́n wò wípé ah, dáwà lẹ́kọ̀ọ́ ṣé a dá ṣe ní pé sálàfí bá a ṣe fẹ́ láì ìbòògùn àwọn àfáà kan táwọn àwùjọ ti mọ̀ wọ́n ní kò lè wọ́ọ̀kù ṣọ́ba tí wọ́n ṣe aláàjì aláàyà kọ́lọ́n fọ́ọ̀rù kẹwọn wọ́n fà wọ́n wá kí wọ́n jẹ́ òṣìṣẹ́ nínú ọ́fíìsì ṣé sálàfí ni wọ́n but látìgbà tí wọ́n ti fà wọ́n wá wọ́n sọ̀rọ̀ kan láti gbé ṣé àlẹ́yìn ṣọ́ṣẹ́ ṣé àlékún àbí òṣè wọn lórí ok check adam abdullah alilori rahimola aramtawasa aliki a àfà àlẹ́lẹ́ àbáwọn lágbègbè afọ àwọn mara a pè wọn sọ́fíìsì Sheikh Kamaluddin Al-Adawi rahimahullah àpè wọn sọ́fì Sheikh Murtada Abdulsalam níbàdàn àpè wọn sọ́fì Sheikh Mustapha Zuhur As-Sunus rahimahullah ìsẹ̀míà àpè wọn sọ́fì ah, ọlá àwùjọ làwọn ọ̀dọ́ ni o wọ́n ti fẹ́ há ọwọ́ ṣíà àtàwọn Libya gbogbo àwọn kìíní ihe ìṣẹ̀lẹ̀ sìn. nínú àna ọba adẹ́dà pẹ̀lú ẹ́fọ́ọ̀tì ọ́fíìsì tí bàbá bó ń báàzì ọ̀ṣunmọ́ lára mẹ́tọ́wọ́sà kí ló ṣẹlẹ̀ kò sí nínú àwọn àfáì tí wọ́n sọ̀pọ̀ ti ṣe à ní ìnáìwé ẹ̀ lè rí bì kan tí bàbá Ádámù bàbá Kamaldeen sheikh mutada abdulsalam sheikh musulunsi zọkulu bí wọ́n ti sọ̀rọ̀ tó fẹ́ wọ̀ sí à sọ́yìnlọ́lá ẹ̀ẹ̀lẹ̀ ríbi kan tí wọ́n ti sọ̀rọ̀ tó fẹ́ wọ̀ Libya Gaddafi ń báyìí kí ló ṣẹlẹ̀ torí pé àwọn ni wọ́n wà láwùjọ tá a bá lábà haraka ṣíà àti lídẹ̀ fún olọ́lẹ̀. kí ló rò pé wọ́n tẹ̀lé wọ́n fi àgbàfẹ́ nìkan ayé wa gún but nísìn olúkálukú bá ti fẹ́ lọ́ǹtì ara rẹ̀ alẹ́sàlátì lò tọba ta àtàkì ilé yóò àtàkì ilé káàlì tó rà orí tó ń fẹ́ kí wọ́n kí wọ́n problem tó lẹ́nu bẹ̀rẹ̀. kí aláàtọ̀ kókó wa dúró. tó fi jẹ́ pé nígbà tí ọmọ àyà bí mi nile pé kí ni solution mo ní rẹ̀ <laughs> olúkálùkù ni da ẹjọ́ rẹ̀ rò ọba adẹ́dà ra rẹ̀ tẹ̀lé mà sí lórí tó ń bá rí ìnira lórí rẹ̀ kí ni mà báyìí òjíṣẹ́ náà rẹ̀ báyìí àwọn sàábé mú lò báyìí afáàtọ̀ máa ń sọ pé òun pariwo lẹ́yìn tó ń pariwo lé lẹ́yìn kò lè dá ẹjọ́ ara rẹ̀ kó lè di ọ́njà ìlẹ́yìn rẹ̀ níwájú ọba adẹ́dá o yóò dá kú rẹ̀ kú yóò dá tiẹ̀ rò nínú sàárè yóò dá ẹjọ́ rẹ̀ jẹ́ níwájú ọba adẹ́dá ni kúrúkàlùkù mójútó àrùn. Jazakumullahu khairan. Àwọn ìṣẹ́lá fún ọtí rẹ̀. Ẹlẹ́kẹ̀jì sá. Ẹlẹ́kẹta, ó ti bọ́ ẹlẹ́kẹta, bí èkẹ́ ní lórí ọ̀rọ̀ ọmọ bíbí. Náà. Because eh, ẹgbẹ̀bínú sá o, hmm. practical. Bẹ́ẹ̀. ẹ bá ń practicalize ìfọwọ́ yàtọ̀ sí theory. Practical wo ló ní lọ́wọ́? Kí ni èjì ẹ? Ní ah, ah. òun lọ dárí. Ó ẹ àtẹ̀dárí náà ni ìwọ̀n dárí practical jẹ́ ìdí ìlú ohun tí mo fẹ́ sọ sà ó lè jẹ́ wí ọ̀rọ̀ ẹ̀rí bọ̀ tó serious fẹ́ kó ṣẹlẹ̀ láwùjọ wa dáadáa nípa family planning. bẹ́ẹ̀ni tàbí birth control. so sà àwọn kan bẹ láwùjọ tó jẹ́ pé ọlọ́run ọba ló ní gbogbo nǹkan lọ́wọ́ ló ń control gbogbo nǹkan. bẹ́ẹ̀ni. but àwọn láwùjọ àmọ́ láwọn tó jẹ́ wípé tọ̀ ìhà tọ́lọ́wọ́n bá fi kọ sí wọn lọ́wọ́lọ́wọ́ báyà lè sọ lọ́la so ó kìí sí tí wẹ́ẹ́ kówó yáwó bára mu náà lọ rẹpẹtẹ. nǹkan fún so irú àwọn èèyàn wọ̀nyí dẹ̀ ní ọlọ́wọ́n bá so téèyàn bá wo àwọn ọmọ gan tó wà ńlẹ̀ gan-an téèyàn bá rí mi gan-an yóò sì mọ̀ sunkún látara ẹ̀bájẹ́ ti rí wọn báyìí tó ọlọ́run bá dẹ̀ máa kẹ́ wọn pẹ̀lú ọmọ tó wọ́n wo wípé irú àwọn irú èèyàn báyìí ìyàwó ní problem tẹ́bi wípé dókítà sọ fún wípé pẹ̀lú problem tó ní yìí o má bí màmá o so tíru àwọn èèyàn náà adẹ́dọ́mọ ó tún wà encourage wípé kí wọ́n sì tún máa continue náà pẹ̀lú ẹ̀ náà. Bẹ́ẹ̀ni, kí a máa ṣe jura wọn lọ, kí ni tún ṣe ah. jura wọn lọ, ò ní pé pẹ̀lú gbogbo bó ṣe lè kọ́ a sọ pé òun tó fẹ́ ṣe ìyàwó míì sí nínú ẹ̀nvárúmẹ́ǹtì yẹn náà. Ó dẹ̀ wọ́pọ̀ láàrin mùsùlùmí. Ló fi jẹ́ pé àwọn nǹkan bẹ́tà gbọ́dọ̀ tají dáadáa. institution zakat láwọn masajidi wa tí ó mójútó àwọn nǹkan kan nínú àwùjọ institution work institution sadakat kama encourage kìí ṣe wípé ara ní bùkátà wọ́n ti fifty naira lẹ̀ ten thousand naira lẹ̀ mọ́kà sadaqat kìí ṣe wípé kí á ní láníyàn pé à ń fi ràn orí ara wa lọ́wọ́ ni because tó bá fi ten thousand lẹ̀ minimum tọ́lọ́wọ́n bó sì rọ́pò fún ọ eighteen hundred thousand tó bá fi hundred thousand lẹ̀ minimum tọ́lọ́wọ́n bó sì rọ́pò fún ọ is one million tó ti yé báyìí nìyí tó jẹ́ pé bam bam bam bam lọ pẹ̀lú gbàgbọ́ yìí nǹkan ó change láwùjọ torí agbára wa kọ́ institution zaka tàbá tàbá responsibility mọ́rántí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ó take responsibility ọlọ́run ti pè sọ́dọ̀ ní ìsìnkọ́ náà kó bára foríjì project tó ṣe ni zaka ọ̀nà tá à ń gbà gbé oṣù kúrò láwùjọ látara zakat zakat as a means of poverty alleviation ó fi ṣe postgraduate thesis ẹ̀ but a meaning mo ti Now ẹ̀ by the axis conservatively ń raised lè raise lórí zakat nígbà yẹn tí mo ń sọ yìí twenty years back was not less than six billion nígbà yìí rough estimate la ṣe ń gbà yìí èlò ní ọ̀jẹ̀ nìsín tí mùsùlùmí Lagos Ìbàdàn agri tá a bá rí irú fọ́ǹdì báyìí so ti yé báyìí nìsín àwọn ọmọ wo ni lọ lọ́yẹ̀ kí wọ́n wà skul tí wọ́n rí skul lọ àwọn wo ni àwọn iléèwò families wo ló jẹ́ pé wọ́n ń gbìyànjú but ó kù káàtó fún bámbámbámbá lọ a ní statistics àwọn iṣẹ́ wo lèyàn lè tara bọ̀ tó jẹ́ wípé nǹkan mọ̀ wá pẹ́pẹ̀pẹ́ lórí rẹ̀ àwa ti àwọn owó yìí a dispense ẹ̀ lé lórí kó tó di ọdún tí ó bá tẹ̀lé àwọn tẹ́ ẹ bá assist àwọn náà yọ zakat láṣọ ìgbìyànjú lélẹ́yìí but problem ta ni ni wípé olúkálukú kà dáwọ́lẹ̀ kì wá ṣèyàn nìkan àwọn ọmọ ti won tí wọ́n ń gbìyànjú tí láwọn ṣe and sadaqa foundation gan akọni nínú àpò ọmọ ìyá o mọ̀ bùnú àtẹ́lù wọn tàbí kí wọ́n ya wọn bọlẹ̀ àwọn kan wà tó jẹ́ pé wọ́n mọ nǹkan kan ju kí wọ́n sì yùn lọ àti tẹ̀síwájú yẹn kò sí fún wa kẹ́kẹ́ ìyanu gbà sọ̀rọ̀ but ìgbìyànjú tá ń gba àwọn ọmọ yìí فقل اعملوا فسيرى الله عملكم ورسول والمؤمنون ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قل كما فلقى يا لوبا وبعد دور يسيواو شاشي بوجه في وجه شنف سلام ṣé báwọn ẹni olùgbàgbọ́ òdodo ṣé bí wọ́n ṣe ṣe láṣẹ yìí ọba àwà padà lọ jábọ̀ fún ọba adẹ́dà yóò wá fún olúkálukú ní rìsọ́ọ̀tì iṣẹ́ rẹ̀ kọ́lọ́n jẹ́ kárí iṣẹ́ rẹ̀ jábọ̀ pẹ̀lú dánàbẹ̀. Ah, ẹ má bínú ni ẹni tí ó rí bẹ́ẹ̀ lọ́kùnrin bẹ́ẹ̀ pé pọ́pátì yẹn ló ń bá fínra dáadáa báyẹn ó tún wá lẹ ní làákàyè láti lè control ọmọ ṣebí pé táwọn ọmọ bá ti ń ṣe kéde kókó ní làákàyè láti lè rí wọn control. ọlọ́wọ́ kò béèrè kò kéwú kò béèrè ló kìí ṣe kí bóyá kò kéwú kò béèrè brọ́dà náà ó lè jẹ́ brọ́dà gan. kì í ṣe gbogbo brọ́dà lọ́yẹ́ jù. bẹ́ẹ̀ ni sà ah. but ní agbègbè ní agbègbè ti ìyẹn kò eh. ó yanjú níwọ̀nba ṣùgbọ́n látàyè rẹ̀ lẹ ní ọmọ ibi tẹ́ kú tiẹ̀ àwọn ọmọ kò kò lágbájá kò mọ bí ó ti hándùlù wọn láti lè hándùlù wọn ẹ̀ ń bímọ. kò ní administration ẹnu lé. ẹ kò láwẹ kò ní agbájá láti lè hándù wọn. Ní wọ́n fẹ́ bèèrè sà, gọ́gọ́gọ́gọ́ tó jẹ́ pọ́ìntì gọ́gọ́ tí mo lọ. Ó nírú àwọn irú èèyàn báyìí. Bẹ́ẹ̀ni èyí tó máa gbà wọ́n nímọ̀ràn yìí pé ó sì tó máa bí ma lọ. ọ̀dà yìí tí mo fẹ́ tọ́ di ọ léèrè tí irú àwọn èèyàn bá wọn tó sọ nǹkan máa lábẹ́ ni. ẹ títà mi ò ní sọ nǹkan wọn irú àwọn èèyàn yẹn ah. ṣé ṣẹ̀ríà ò pàmí kí irú àwọn èèyàn pé ọmọ tó wà nílẹ̀ yìí o pé ìwọ̀n wọ́n ó fi rí àwọn ọmọ tó bíkọ́ bad control yes on ẹ̀rì wa ọ̀rọ̀ pẹ̀lẹ́ ẹ̀rì ni ọmọ ẹ̀rì wa ẹ̀rì ni ó mú wa but a mọ̀ pé a mọ̀ pé kò gbádùn láti tọ́mọ akọ àwọn ọmọ lọ́dọ̀ rẹ̀ a bá ní a níbi 100,000 bí dáwà igun káà tó rí pé yóò rán lọ bí ibi ayápọ̀ mẹ́ta mẹ́rin ẹnìkan ọ̀rẹ́ nìkan ilé kálukú pẹ̀lú ti ẹ̀ ní ohun àwọn àlékún orí ń sọ orí ń sọ káwọn gbìgbà kálẹ̀ ètò ìkìníkà ọ̀kan nínú àwọn ọmọ ayáwa ẹ̀dàkùnrin wa ó ní ìdí kí wọ́n ṣe operation fún títí next week wọ́n dẹ̀ ti sẹ́ndì rìpọ́ọ̀tù rẹ̀ wá láti madaniya madaniya ni hospital ti mójútó ọ̀rọ̀ àwọn obìnrin nìkan kí ọba adẹ́dà kó tó ọmọ bá gbà ṣe fún wọn hospital mùsùlùmí ni àwọn ọmọ ya wa lóbìnrin kí wọ́n jẹ́ doctor àwọn ni wọ́n ń ṣe alámòjútó rẹ̀ ọmọ ìyá kan wá wà níwájú wọn báyìí tí wọ́n ń ṣe àmójútó àti ṣiṣẹ́ abẹ fún operation iṣẹ́ abẹ yìí kò gbọ́dọ̀ ju bí ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ ẹ èlò ni wọ́n bá bí tiẹ̀ sí yẹn ni pé kìí ṣe ń tọ́ ẹ̀kọ́ san gan ni wọ́n ní kó san wọ́n tún ti bá yọ àwọn nǹkan kó ń bẹ̀ tó pọ̀ náà. bẹ́yìn bá jẹ́ jẹ́nẹ́rà àjọ ọ̀yàkọ́sọ̀ tí kò ní jẹ́ nẹ́sà ọkọ̀ Okay, I think I'm going to